fún ló lè kọ́ àwọn ọmọ wa. muflihun ló lè kọ́ àwọn ọmọ wa. ọmọ tó bá wọ ní ẹ̀kọ́ muflihun oríire náà máa mú bọ ẹgbà bẹ́ẹ̀. ọ̀gọ̀rọ̀ àwọn ọmọ wọn náà bẹ nílé ẹ̀kọ́ gíga àti iléeṣẹ́ ńláńlá. mo sì gbẹ́yìn nínú ìmọ̀ ọlọ́run àti ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ta àwùjọ tó pé. muflihun group of schools ni ẹja máa lo ẹ má bojú wẹ̀yìn. bámu kẹ́kọ̀ọ́ láti ìpele pre dss class kẹ́kọ̀ọ́ tí wà kọ́gbóyèdè sanẹ́wò sì ní gbẹ̀yìn. sound qualitative islamic western education competence Literacy in Arabic language, Then medical and memorization, a serious and competent teacher, sound Islamic training, well-equipped science laboratory, home economics laboratory, conducive learning atmosphere, good moral of women, computer application kit, bounty dọ́dọ̀ wọn rè, Muslim ìfẹ́lódù ìjọbi area Ìbàdàn, bákan náà ni wọ́n wà ní Muslim Mọ́fọ́láro, Ajibola street, beside Alafia bread bakery Ìbàdàn, telephone zero eight zero five two six one five three zero eight láti jèrè ayé àti àlùkìyàmà, ẹ̀jẹ̀ máa wọn máa wà lọ sí Muflihun. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله akí ẹ̀yin aráalé ẹ̀yin olólùfẹ́ ètò yín ètò wa ètò èyí tí ilé ẹ̀kọ́ mufleon group of schools tí wọ́n ṣe onígbọ̀wọ́ rẹ̀ abẹ́lọ́n gbogbo àwọn tó kún ṣe ọlọ́run lọ́wọ́ nínú òbí alágbàtọ́ àwọn mùsùlùmí àwọn old students àti gbogbo àwọn tó dá ọlọ́run yìí fi ń gbóhùn wa ọlọ́run jẹ́ gba ìjọsìn wa lọ́wọ́ wa ọláàlá ìlàhà ìlàlá jẹ́mọ́ tí ó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a bẹ̀rẹ̀ ètò ní òru pẹ̀lú àyọkà láti inú alukur'an èyí tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ wa Aisha Oyadina tí yóò kà fún wa bismillah. سائل بعذاب للكافرين ليس له دافع من الله ذي المهارج تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره خمسين ألف سنة فاصبر صبرا جميلا إنهم يرونه بعيدا ويراه قريبا يوم تكون السماء كالمهل وتقول الجبال كالعهن wọ̀dà yẹ́sàlù hamimun hamima. ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ yìí má jẹ́ kí wọ́n gbàgbé mọ̀ láíláí ẹ jẹ́ kí akẹ́kọ̀ọ́ wa míì mọ̀tùmáyínà zakariya kóhun náà tó ka àdíìsì fún wa bísmìlá. àná àbí sàáyídì kùdírí yìí radiyallahu anhu qala sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam من رأى منكم منكر فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان رواه Muslim translation Abu Sa'id al-Khudri narrated I heard the messenger of Allah peace be upon him saying who among you sees an evil he must change it with his hand if he is unable to do so then with his tongue and if he is unable to do so then with his heart and that is the weakest form of faith Translated by Muslims. Lessons from the Hadith. 1. It enjoins Muslims to command what is good and forbid what is evil. 2. It teaches the prohibition of evil comes in stages. 3. It urges preaching against evil deeds. 4. It encourages Muslims not to be passive in correcting evils. 5. It emphasizes the importance of effecting a change with one's power for betterment. Ọlọ́run má jẹ́ kí àwọn ọmọ yìí má jẹ́ kí wọ́n gbàgbé ìmọ̀ láéláé ẹ̀yà rúfin ọlọ́run a tún fẹ́ kàn lu agbọ̀nrín míì nínú rọ̀mọ́bọ́n fourteen forty four yìí o lórí ètò wa alimufilehun agbọ̀nrín wo la fẹ́ kàn lu òun náà ni sukmul gishi silimtihanat kí ni islamic ruling on examination malpractices ojú wo lẹ̀sìn islam fi wo. ìmáa ṣe òjòró ìmáa ṣe èrú parí iṣẹ́ nínú àwọn àdánwò ẹ̀yin arúgbó ọlọ́run ẹ̀yin olùkọ́ láwọn iléèwé ẹ̀sùn mọ́ bí torí ọlọ́run ẹ̀ sùn ẹ̀yin olùdaléèwé sílẹ̀ ẹ̀yin náà jẹ́ àjọgbé yìí ẹ̀yin ètò ẹ̀ ń ẹ̀kọ́ nínú òlùú. yálà local government level state level federal level ẹ̀yin náà jẹ́ àjọ gbọ́rọ̀ yìí ẹ̀yin òbí tẹ̀yin náà ní àwọn ọmọ láwọn ilé ẹ̀kọ́ ọ̀rọ̀ ìkàn yìí ẹ̀yin akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tá a fẹ́ sọ ìkàn ẹ̀yin náà o òun ni ó ká fún ọ̀rọ̀ yìí tó ẹ́písòdù bíi mẹ́ta kọ́lọ́hàn ọba àlejò ọlákọ́tọ́ ṣùgbọ́n á gbìyànjú láti ṣe ní péréte ni. àǹfààní tá a bá ń sọ̀rọ̀ àlìgíṣù fìlìmtẹ̀hánà mímọ́ jíwèé wò mímọ́ fèrú mímọ́ sòjòrò nínú ìdánwò àǹfààní nǹkan tó já sí pé màálù ìta àmọ́ ni kò nítumọ̀ ní ìju wípé akẹ́kọ̀ọ́ tí wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n ti kọ́ láwọn ntọ́ yẹ kọ́ mọ̀ ó ti ní nta àlè fi wé símọ̀ fún ọ̀kọ̀ríkúlọ̀m syllabus tí àwọn olùkọ́ tí wọ́n sì ti kọ́ nínú nǹkan tí àròpọ̀ yẹ kọ́ mọ̀ yìí àwa fẹ́ yọ ìdánwò jáde ń bẹ̀ yóò wà nílànà ìbéèrè tọ́já sí pé tiẹ̀ ní kọ́ dáhùn ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ yìí nínú kọjá sí wípé kó ṣe àlè ìtìmáàd àlà yìí bal ala ilmi yìí wà ma'arifati yìí ó yẹ kó gbára lé ìtò nímọ̀ ń pa rẹ̀ kó gbára lé ibi tí mọ̀ rẹ̀ dé tẹ́kọ̀ọ́ rẹ̀ dé lórí tí wọ́n kọ́ kó sì rárá fi ṣèdáhùn fún àwọn tó dán wò ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ yìí yóò wá lọ lo ọ̀nà khiyana walgish yóò lo ọ̀nà èrú ọ̀nà òjòrò ọ̀nà ẹ̀tàn láti fi mú ìdáhùn wá eléyìí ó wàá fà kọjá sí wípé iye máàkì tí ọ̀yẹ kọ́ gbà yóò gbà excellence ìkọlọ́yẹ kọ́ gbà yóò gbà excellence very good ìkọlọ́yẹ kọ́ gbà padà gba very good èyí ọ̀wà ní jẹ́ ká mọ̀ sí lódodo nìmọ̀ yẹn ń bẹ lára rẹ̀ àbí òsì lára rẹ̀ torí pé ìwé ẹ̀rí táwọn tó ní rúùmọ̀ yẹn máa ń mọ̀ òun lágbèlè lọ́wọ́ bàbá wa sheikh alama ibn baz ọlọ́mba ni kẹ́ bàbá nígbà tí wọ́n bi wọ́n léèrè nípa rúùn torí báyìí bàbá ní káṣí aligishu filimti anat ká máa jíwèwé examination malpractices wọ́n ló burú ju aligishu filimu amalat bàbá ló burú ju kẹ́nìkan ó fẹ́ ra kóńgò ráìsì mẹ́wàá lọ́wọ́ wa kọ́ wá jẹ́ pé kóńgò mẹ́sàn-án la tà fún ẹnìkan fẹ́ ra aṣọ ọ̀pá mẹ́wàá kọjá pọ̀pá mẹ́jọ àbọ̀ lọ́ bá ń bẹ̀ wọ́n níyìn ògan aburú nìyẹn náà ìyapọ̀ ọlọ́run lèyìn òun náà òjòrò àbòsí èrú ni eléyìn òun náà ṣùgbọ́n tí inú ìdánwò burú ju mọ̀àmọ́lá tó ní interactions lọ torí bẹ́ẹ̀ ni tó sòjòrò ní ìdánwò yìí àwọn èyí lágbè mantle of leadership àwọn ni ọ̀rọ̀ rìásà ọ̀rọ̀ darí ọ̀dọ́dọ̀ wọn lọ́la wọ́n máa wá darí pẹ̀lú òdo wọ́n darí pẹ̀lú èrú torí lànà èrú ìlànà òjòrò òun làwọn náà ṣe kíni o òun ni wọ́n fi ní paálí. àǹfààní tá a bá wá ń sọ̀rọ̀ ní tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ jíwèwò ìmọ̀ sòjòrò nínú ìdánwò àáfàá léèwọ̀ ni nínú ẹ̀sìn Islam o. kódà Sheikh Ibn Baz ọlọ́run bá ní kẹ́ àáfàá wa náà àwọn náà ní nínú táwọn náà sọ wọ́n nírú nǹkan báyìí ká máa jíwèwò ká máa sòjòrò nínú exam bàbá ní ẹjẹ́ ń kóòtù ọ̀rọ̀ wọn dàbí ọ̀sẹ̀ sọ́ni lam ó ní aligishu filimtahan muharramun wa munkarun bàbá ní ká máa ṣe examination malpractice ká máa jíwèé wò ká máa sòjòrò nù ìdánwò yìí bàbá ní muharram èèwọ̀ ní o aṣẹ́léèwọ̀ wà múnkárù ìwà abútọ́ yẹ ká kọ̀ ní o ìwà tí ọ̀dà ara àwọn corrupt practices òun ní o tó yẹ kí a jìnà sí ẹ̀yin arúfin ọlọ́run àwọn ẹ̀rí wo làwọn onímọ̀ ni wọ́n lò tí wọ́n fi sọ di èèwọ̀ wọ́n ní alákọ̀ọ́kọ́ tá a bá lọ wò ó ànábì wa Muhammad sallallahu alayhi wa wípé ìta ń pè lẹ́sẹ̀ àlì ismu máa So wàkàríta àyà tọ́lẹ̀ àlẹ́ ìná wọ́n ní tí ọmọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ìwà abú òun ní tí wọn náà ṣe tọ́kàn rẹ̀ ọ̀balẹ̀ tó ọ̀fẹ́ káwọn èèyàn ọ̀ka ọmọ bẹ́ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ máa ń jìwèé wò kí ló dé táwọn extra supervisors ọmọ bọ̀ láti bẹ́kẹ́ office láti waec office láti neco office láti bọ́yá dss office láti icpc office láti efcc office àtàwọn ọ́fíìsì ìsọmọ mọ́nítọ̀ examinations and corrupt practices kí ló dé tí wọ́n máa bọ̀ táyà yín ọmọ ẹja tẹ́ẹ̀ ní sọ pé àwa là ń jíwèé wò yó ẹ wá wò wá o kí ló dé tí wọ́n ń dì rẹ́gísítà àwọn skul kan nítorí pé wọ́n ń jíwèé wò kí ló dé tí wọ́n ń dì recognize tí wọ́n ń dì líìsì àwọn iléèwé kan nítorí ìwé jíjíwò yìí tó bá já sí pé ń tẹ̀ ń ṣe dáa ni ó yẹ kíjọba ó ní ẹ káre o ẹ̀yin ọmọ ọ̀dọ́ rere ẹ máa tẹ̀síwájú àdìsí ń kọjú ó yé pé ń tẹ̀ ń ṣe tọkàn yín ọ̀balẹ̀ tẹ́ ẹ̀fẹ́ káwọn èèyàn ká yín mọ́bẹ̀ ìwà ẹ̀ṣẹ̀ ni ìwé ìwọ ni ìwé rí ni. anábì wa sallam láwà lé ìwà àlè wa sallam ó tún sọ fún wa wípé mọ̀nìgọ́ṣànà ẹ̀ẹ́rẹ́ni tó bá ti ń sòjòrò ẹ̀ẹ́rẹ́ni tó ń ṣe èrú ẹ̀ẹ́rẹ́ni tó ń ṣe àbòsí sí wa fàlẹ́ ìsàmì nà kèé máa ṣe ara wa o. ó túmọ̀ sí wípé ẹni tá a fi jọrò wípé ibi àfikún ẹ̀ṣà tá ń fà sírè òun wá lọ lo ọ̀nà ẹ̀kọ̀rọ̀ mọ́ yìí ó ń lo ọ̀nà èrú láti já sí pé kò lè gbàjú ẹgbẹ́ lọ irú ẹni yìí kèé mọ̀ ń ṣe ara àwọn mùsùlùmí òdodo ẹ̀yin ẹrúsìn ọlọ́run ẹ̀ wá já wo díẹ̀ nínú àwọn ọ̀nà táwọn tí wọ́n máa ń dọ́gbọ́n jíwèé wò tí wọ́n máa ń parí iṣẹ́ àwọn ọ̀nà oríṣiríṣi tí kálukú máa ń lò ọ̀nà alákọ̀ọ́kọ́ nínú àwọn ọ̀nà tí wọ́n máa ń lò òun ni ọ̀nà kọjá sí wípé sọ̀rí kọ́tùl ìmlà ọ̀nà pípẹ́ ánsà fún yàn ká máa pè fún yàn pé number one tó bá jẹ́ bí objective question number one a number seven k number three b gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó yẹ ká lo ọpọlọ wọn wọ́n máa wá dàkọ wọ́n máa dàkọ ọ̀nà mímọ́ pé nǹkan fáwọn ọmọ yìí tá a sì ti wọnú ìdánwò ọ̀nà èrú ni ọ̀nà jàǹbá ni tí ọ̀bá lánàá ọlọ́run tó yẹ kí gbogbo ẹni tó fẹ́ bọ́ lọ́n dáadáa tí ọ̀fẹ́ kówó tóun gbà kó di wàhálà fóun lọ́rùn wájú ọlọ́run tó kó jìnnà sí ọ̀nà àkọ́kọ́ leléyìí. ọ̀nà ẹlẹ́kejì ni tọ̀rí kọ́tùlì kìtáàbà ọ̀nà kíkọ nǹkan wọlé àbí kíkọ nǹkan sójú pátákó ọ̀nà yìí náà wà nínú ọ̀nà òjòrò táwọn èèyàn fi máa ń involve nínú examination malpractice ẹ ti rí túdẹ́ǹtì tọ́já nínú nǹkan tí yóò ṣe yóò ti kọ ánsà sínú àwọn ìwé kan tàbí kọ́kọ́ sínú handkerchief tàbí kọ́kọ́ sínú android phone tàbáwọn gadget tá a ti lè kọ nǹkan wọlé tàbí bẹ́ẹ̀ sí ẹ̀kọ́ bóyá àwọn olùkọ́ bóyá àwọn olùdarí ẹ̀kọ́ sílẹ̀ àbáwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń mójú tẹ́sọ̀ òdẹ̀wò náà àwọn náà ti gba àràmù wọ́n ti gba rìbá wọ́n ti gba ẹ̀gúnjẹ ọyẹ ẹ̀kọ́ sójú bọ́ọ̀dù wọ́n wà á kọ́ sójú bọ́ọ̀dù fáwọn ọmọ àwọn ọmọ ọmọ àdàkọ àbọ̀mọ̀gá ló yọ kọ́ wọlé fúnra rẹ ọ̀nà kákọ̀ nǹkan wọlé yìí náà ọ̀nà òjòrò ni nínú ọ̀nà táwọn èèyàn lò tí wọ́n fi ń jíwèé ni tí mùsùlùmí tó fẹ́ bá ọlọ́run dáadáa tó gbọ́dọ̀ jìnnà sí. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta nínú ọ̀nà táwọn èèyàn máa ń lò tí wọ́n fi máa ń jí ìwé wò òun ni ọ̀nà mímọ́ garùn-ún tí ẹlòmíì kọ káfáàyè lẹ̀bi ọyẹ máa dára yín náà ẹ máa kọ́ńtì tàbí àwọn eléyìí máa wíwọ́ yẹ ẹ máa dára yín kọ kọjá pé àwọn tó já sí wípé àwọn larísímùrọ̀ kìbùn àwọn tá a lè fi wọ́n invigilators supervisors wọ́n sì ń wò wọ́n rẹ̀ pé ibi ẹ bá lè jíwèé wòde ẹ máa jíwò lọ ọ̀nà káwọn ọmọ kan máa garùn wóra wọn kan máa wo ti ẹlòmíì kọ́lẹ̀ ọ̀nà eléyìí náà ara ọ̀nà òjòrò òun ni ẹjẹ́ àpàdé ní part two sotiye lórí ọ̀rọ̀ àlìgíṣú kìlìmtìhánà ilé ẹ̀kọ́ mùsùlùmí group of àwọn onígbọ̀wé ètò yìí ẹ lè fẹ́ pé ẹ̀kọ́ sórí ẹ̀rọ zero eight zero five two six one five three zero eight títí òru ọ̀la táàtún máa pàdé lórí ètò yìí ètò alimufilmi islam rasheed hashim abu anas asalaamualeykum wa rahmatulahi wa barakatu.